ntí a fẹ́ bára wa sọ òun náà ni ntí a ń pè ní odi ìṣọ́ ta lè fi ṣe odi ìṣọ́ fún ilé wa kúrò níbi àwọn àlìjọ̀nú bú àbí àwọn èṣùkéṣù gbogbo àwọn nǹkan wọ̀nyí kí la lè fi ṣọ́ ilé wa kúrò níbi àwọn nǹkan wọ̀nyí àkọ́kọ́ ká lọ mọ̀ pé ká máa ṣe ìmọ́tótó inú ilé wa ká dẹ̀ máa ṣe lọ́ṣọ̀ọ́ bá bá ṣe lágbára mọ́ eléyìí pàtàkì púpọ̀ ó pàtàkì kílé wa máa mọ́ tónítóní ṣùgbọ́n èyí tó tún wá fi ń pàtàkì jùlọ òun náà ni pé ká má gbàgbé láti ṣọ́ ilé wa ká fi odi ìṣọ́ sílé wa kúò níbi àwọn onídán àbí bí àwọn oníkèéta àbí bí àwọn olójúubú ní nǹkan tí ò dáa kí nǹkan yìí kó má bàa wọ kí ni inú ilé wa gẹ́gẹ́ bí àwọn àlejònú ni àbí àwọn èṣùkéṣù tí a bá fẹ́ fẹ́ ṣe eléyìí tá fẹ́ ṣọ́ ilé wa kúrò níbi àwọn kíni níbi àwọn èṣù àbí àwọn àlejò ní obú òun náà ní pé kíni ká má gbàgbé àsọ́lẹ̀ ànábìwá Muhammad èkì ọlọ́run àti ọlọ́run kò máa bá tó sọ fáì fún wa nínú àdís tó wá wípé ẹ̀yin èèyàn mi ẹ má sọ ilé yín di sàárè o ẹ má sọ ilé yín di sàárè báwo lẹ ṣe lè ní sọ ilé yín di sàárè òun náà ni pé èṣù tẹ́ rí yẹn ilé tó bá ti jẹ́ pé wọ́n ka Suratul Baqara ń bẹ̀ èṣù ó máa sápò ń bẹ̀ ni àlejòónú bó máa ṣe kí ni yóò máa sápò ń bẹ̀ ni ẹ má sọ ilé yín di sàárè òun náà ni pé ẹ gbìyànjú láti máa ṣe ilé yín ní ibi tẹ́sí máa máa ka sóràtòlù bákọ́rà ní gbogbo ìgbà eléyìí yóò máa jẹ́ kí àwọn èṣù kan máa sá fún ọ níbi ilé yín ni.